من مركلان انقطاع يضع نجم من سورة الحاج 78 وقوله تعالى توقع نمريكا ما يريد الله يجعل عليكم من هرج ولكن يريد يكفركم ويتم نعمته عليكم لعلكم تشكرون أي من يريد كما ينقطع النبي من أمر يريد من أيضا مريدا ما بتلاقي أو يكون رأي سورة المائدة آية 6 وقوله تعالى أتروني بما كاكا ليس على الآن حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومنها كان نبقى منكو ضمنها كانك عبدالنا إنه ينقطع أما إجري أو ينقطع عمركو الأعرج أنا كايسليه هذا كويسليه إيساو هذا ما وعلى المريض حرج أنا كاكا ماري mọ́rọ̀ gbogbo ẹ̀rọ kọ̀mọ́rẹ́ kó sírẹ́sì yóò àṣìṣe àwọn ọ̀kọ́ ìwé tí àlà sọ̀rọ̀ kò ní nílẹ̀ àká ọmọdé tí ìrọ̀gbọ́n ìrọ̀ bá dùn náà ádùn fọlá ìsìn àlẹ́ yìí ọmọ ìlú ìdí sọ́nàrù kàfàrẹ̀ sọ́nàrù kàfàrẹ̀ ànànkà ìwúra anya ètùtù lẹ́sìn lẹ́hìn ká ọmọdé tí ìrọ̀gbọ́n ìrọ̀ bá dùn غير باغن ده ترى في جنة مريض ولا عادل أنا في جدة أنا في جنة مريض لا في جنة مريض فلا يسمع عليه مريض أني أني إيه سورة البقرة آية 73 وقوله تعالى سيكون منه من نباكا وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه أمريكا فبشارة أنا رابع أنا رابع وهذا إيه ọlọ́run àbọ̀ wọn ni ọ̀nà àdúgbò náà ká ọgbẹ́ ọ̀rẹ́ méjì. ọ̀rẹ́ ìlú ọmọ pèrèsì ní ilé ọ̀rẹ́ náà kàkà ẹ̀rọ kàtọ́ ọ̀kọ́ ní nàmọ̀ inú haram ní kàkà mọ̀ sílẹ̀tì làm án àyàwá wọn náà. ọ̀rẹ́ ìlú sàálà pé kò ní múlẹ̀ àká àmúyẹ ń yọba yóò di láàá ọ̀nà ayé ìjà kọ̀mọ̀ ọ̀nà ayé ìjà kọ̀mọ̀ ìjà wa ni àbáwọ̀ ọba kábí orí àìká wàhánà iná dáìtì ó pè láyẹn wà nù wàá kọ̀ ní lókojọ ayẹn pàkà ọmọkánà nínkum màrídán àwọn làfáfáró àrídọ̀tún ní àwọn ìwọ̀họ̀ láyé kó ìjà wa ni yóò وقوله تعالى أتيك إنه يأتاهم إنك كفر يسترك لليسر سورة الأعلى على إيه كإلهه لونه ك ومن وراه وقوله تعالى أتيك منه إنك فإن مع اليسر يسرا إن مع اليسر يسرا àbí ẹnkọ́tọ́ náà rẹ ẹwọ́n lọ sí àṣà rẹ pẹ̀lẹ́bí sọ̀rọ̀ àbí ẹnkọ́tọ́ náà rẹ ẹwọ́n lọ sí àṣà rẹ. Sírẹ́tì sọ̀rọ̀ ní ọlọ́mọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn tó. Wọ̀gẹ́ ìrọ̀lá kàtí ìrọ̀ka àtúnwò kọtọ́rọ̀ náà kọ́nà fún ọ̀tọ̀ kọtọ́rọ̀ náà kọ́nà ni. wọ́n fi súnà ọkọ̀rọ̀ yìí súnà ní àhàbí tó tó lọ́sọ̀lá tọkọtọ́ àni nàbí sọ̀lá lọ́sọ̀lá ọkọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ìwé dá nàbí sọ̀lá lọ́sọ̀lá ẹ̀nà kọ́ọ̀lù kẹfẹ́ sọ̀rọ̀ níbi ẹ̀fà إن الله تعالى رضي لهذه الأمة عن اليسر وكان لها العسر رسول الله لما في أمة من عن اليسر أمرها وكان لها العسر بل هي أمة من أنقطان رواه الطبراني أقول إني صحيح جامع من ìṣẹ̀lẹ̀ دارنا فيه àti جام، ìjáàmù. وقال صلى الله عليه وسلم انت مثل ما كاكا ادعوا الناس وانا عن مني وبصري هو مؤيي ولا تنصري اقول هذا هذا مني ويسروا وعامر مني ولا تعسروا اقول كاكا كذا مني رواه مسلم في صحيح الجامع وقال صلى الله عليه وسلم انت مثل ما كاكا ك إن الدين جسر ولا يصد الدين عهد إلا غلبه فسددوا وقاربوا أكا فلسعيدنا هو كلمة رواه أين أنا لا أقول كتواني إنه كلمة أكا وكمني أهوانا نسل أجاوني ما هو كمني ورني بلا كتواني وعبسيه يسمعون لأنه رواه البخاري وقال صلى الله عليه وسلم انتم صلى الله إن خير دينكم ايسرا إن خير دينكم أيسرة فرجعونني نجمع من أنا رمني فرجعونني نجمع من أنا رمني رواه أحمد وغيره إمام أحمد دائرة فإنه أقول أنا وأنا إن شاء الله تعالى أن صفة التائبة المنصورة وأستخدم في قيام أنصار they end in page 121. ọkọ̀ náà kàtà anárọ̀ anárọ̀ ọ̀rọ̀ àpẹẹrẹ kàmọ́lọ̀ ayọ̀kọ̀dé kẹrẹ́ ẹ̀yẹ̀ nínú àmà kò jíjà not hadith ẹ̀rọ yìí náà náà bẹ̀ àdá àkúrẹ̀ wọn àákàdọ̀ kà ọ̀nàmọ̀ nínú àwọn nǹkan tó wọ̀ nǹkan náà wọ̀ wọn bí àkọ́nàmọ̀ dájú wọn wà yóò rí wọn yóò rí ìdọ̀jú wọn máàlà lẹ́yìn ló ń gbọ́ ìsọ́nù. àtàdé ọ̀nà ìta àwọn ń mọ̀ àwọn ọkọ̀ ọmọ ìgbà tàbí ọjọ́ tó ìgbésẹ̀ náà lẹ́yìn ń mọ̀ ọmọ ìta ọmọ ń mọ̀ tó kọ́ ọkọ̀tọ̀ wọn lánàá ní mọ̀. àgbẹ̀rù ẹ̀kọ́ ń lọ ìyẹn náà tó fẹ́ tẹ̀lé three hundred and something pages originally before the Muslim man carving they prove them now so 192 pages sorry I mean 192 pages قواعد في التكفير كنا originally في تكفير هو 150 pages أما ده كاغرمون أي كلام ده يرون ها ده يرون أول تجمعون ليه تعال بقى àbọ̀nà àwọn olùkàdé rẹ̀ bìtì ọjọ́ ọdọ́jú orí bí ẹ̀mí tí èrè bá tí èrè bá dẹ̀wọ́n olùkàdé rẹ̀ ẹ̀mí ẹ̀mí ni. ẹ lè wọn tó ẹ lè tó tóbi bọ́ọ̀lù rẹ̀ àmọ́ bá nà máa hàn án ọ̀ ní wọn kọ̀ ní olùkàdé rẹ̀ àmọ́ án ní wọn kọ̀ ní olùkàdé rẹ̀ ìgbàgbọ́ ní wọn olùkàdé rẹ̀ àmọ́ ẹgbẹ́ ìgbà ń bá ìdè kafirin kafirin malam ya yi kafirin sab da yado sun nufi rayu na yi Sura mani. Sura mani wani busa ko yi lada amma a ne busa, amma na mani fawo. Bin ne zai yi yin jamin ba ko yi, amma a nan lori bai lage su. Wannan buka buka sura mani ka wa fa'aita fa'aita kallatu fa'aita wa anta min al-kafirin náà kú sí ẹ̀ náà lọ́kọ̀ọ́ àwọn ọmọdé náà wọ́n ní ìyá ìdílé náà ìwọ́n mọ̀ ọ̀rẹ́ àgbẹ̀bù mọ́ta tó bá ọ̀rẹ́ ọ̀tá àbúrò ìwọ́n mọ̀ ká ọmọ sí ìdílé ní bẹ́ẹ̀ ọdún wọn ní ìyá lẹ́nu sílé lẹ́yìn ní ìgbà náà náà ìtọ́ ọ̀nà ọ̀rẹ́ ìdílé láyé yẹ̀tà àìsà tààtà kàlẹ́kì ìfà àìsà ọ̀rẹ́ mi ní màá nì mẹ́rin ní màá nì mẹ́ta bá àná àdókòrò ní màá nì wà á ń tẹ̀ nínú kàfìrí ìdí kàfìrí yà wà ní ìgbòsà. Wà inú sẹ́yìn ìgbòrá náà yà ni wà tàkìrí ká bẹ̀rẹ̀ àbò. Bẹ́ẹ̀ wọ́n lè kàfìrí ánìjà ìnáwó ni. Ánìjà ti ánìjà ìnáwó ni. Aná àkọ́rọ́ náà ní ìgbìmọ̀ ọ̀tẹ̀lẹ̀. Ánìjà náà ní kóòlù ọ̀yìn bá bẹ̀rẹ̀ kàfìrí ní wọn káfìrí. Àgọ́dẹ̀ rẹ̀ bá dìtẹ́ ìtò àná wọn náà jẹ́mọ̀rí kò ọ̀mọ́ lọ́mí ọ̀sẹ̀ máa ń gbọ́ lọ́ba ilé ẹ̀ka ọmọ yìí tàbí nǹkó. wọ́n yà ní tètè wọ́n yà bá ọmọ lọ́mí ọ̀sẹ̀ máa ń gbọ́ lọ́ba ilé ẹ̀ka ọmọ yìí tàbí kò. yàrá ìtètè ọmọ lọ́mí ọ̀sẹ̀ máa ń gbọ́ lọ́ba ilé ẹ̀ka ọmọ yìí tàbí mọ́. àbújá lọ́mọ ọ̀nà ìyẹn ìbáni tàbí ìyẹn ìbáni jáde ìmọ̀rí kò ọmọ ọjọ́ ìgbẹ́ àwọn èdè káàbé àti àwọn èdè zálé àti àwọn èdè páàtìkì na ọgbẹ náà àti ká inú ìgbẹ mọnyà ẹlẹmi ọmọdé nínú àwọn àná ìyá ẹlẹmi kán agbẹdẹ ọpẹ pé ẹwà àmì àǹtí nìka ìyá náà fi lẹtọ nù báyìí ibi jẹ ẹni ndóbi mu ìyá àká àmì ẹwà ìyá náà kẹta ẹnìkàgbé eré ìtàwé ìyàwó làtẹnu níta káàkiri ìyá ẹni bí wàá fi nìyí bẹ́ẹ̀ni kàgbà lóore ni yọ̀ọ́ bàbá yóò dùdú ta yọ̀ọ́ kà kọ̀ ọ̀rọ̀ ẹ̀ yọ̀ọ́ mọ́tò rẹ̀pẹ̀lẹ̀ ẹ̀ yọ̀ àtọ́kọ̀ níbi àwọn ìtàbìrì yọ̀ọ́ kọ̀kọ̀ ìtàbìrì láti di tèèrè ń yọ̀ yọ̀ bí sẹ́rẹ́bù kùrán mọ̀ ní sílùmù. yóò fi àwọn ìtàbìrì sẹ́rẹ́ yóò dán jùlọ ní ìdí àwọn ìkáàtó. Inshallah ta'ala yóò fi ká yóò rà hù lọ́tù fiara lọ́tù fiara ara àtàkùn àmàntìn àwọn ففعلتك التي فعلتك فعلتك التي فعلت وانت من الكافرين ما يمكن هذا náà àwọn jù ọmọ wọlé ìyásáyé ní àlàyé jù kọ́ọ̀lá fìdáhùn káyé alẹ́nu rẹ̀ dùkà sí ìmọ̀ ìyàlú dání ọ abẹ́rẹ́ ọ̀rọ̀ wa pa ọ̀ ilẹ̀ àmọ̀ máa ọ̀ ẹ̀yà ti tọ́lú ẹ̀yẹ bíga ẹ̀bí ẹ̀bíndì yẹlẹ̀ bí ìtẹ̀sí náà ọmọ ìtẹ̀sí yìí bẹ́ẹ̀ àrídà yìí bẹ́ẹ̀ ni ọmọ ọgọdọ yìí bẹ́ẹ̀ ni ọmọ ọrọ̀ yìí. وفعلت فعلت كالتي فعلت وأنت من الكافرين وفعلت فعلتك وقبل كرة أن التي فعلت من قام عني بمعنى أدل الزيدات كيف من رجاله بقى يا رسول الله يا رسول الله كما يقولون يا أنت من الكافرين èyí káàdì ọ̀rọ̀ ọ̀rọ̀ méjì kan. tó bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ káàdì mọ́lẹ̀ ìjọ ìta bàtẹ́ ẹ sí ìjọ náà bí wọ́n mọ̀ náà sí ìtàkùrọ̀ ìta àmọ́ mọ́lẹ̀ wọ́n tún mú sọ̀lá ọ̀rọ̀ sọ̀lọ̀ wọ́n ká yìí. ayùmọ̀ rẹ́gbẹ́lẹ́ kàtàrọ̀ lọ́gbẹ́rẹ́ tàbí màkàfẹ́ ẹ̀rọ ìyẹn náà ká ọ̀fọ̀ ti káàfù yọ̀rùn ẹ̀yìn ọ̀rọ̀ ìyẹn náà ọ̀ bẹ̀bẹ̀ ní káàfù ni. yàá ká ọ̀rọ̀ pẹ̀lú ní káàfù báwo ni ọ̀rọ̀ ní káàfù ni yà ní káàfù. àdìjọ ni ìmọ̀ọ́mọ̀ ọ̀hún àbẹ̀bẹ̀rẹ̀ inú mùsùlùmí àbẹ̀rẹ̀ mùsùlùmí àbẹ̀rẹ̀ ahmed bin muhammad gbẹdùn two. page 44, page 47, page 60, page 106 قال أحمد شاكر إمام أحمد شاكر رحمه الله في تحقيق المسند إيه تحقيق كلمة إيه مسند أحمد بن حنبل لك إسناده الصحيح حديث الإسناد أنا جاته إن حديث أنا إمام بخاري وبين البخاري hadisi thousand one eight zero أقول hadisi thousand one eight zero أنتم رجل قال لي يا كافر فقد باء بها أبيهما أجمع ابن عمر رضي الله عنه أتى أغفوني أنا أتى عمر أنت أو كافر أجمع عمر هذا أنا في هنا عمر هنا نبي أجيب الكافر àwọn náà lè káfíè pẹ̀lú káfíè nínú bí sọ́ni bí arúgbó wọn ní nọ́mbà mi náà ni àti six thousand one hundred oh three six thousand one hundred oh four. وأن أيضا أدور وأرد على هذه أمير عبد الله بن عمر رضي الله عنه إذا قال الرجل لصاحبه يا كافر ọ̀gọ́ta náírà nǹka ẹ̀ka ahù ìyẹn àtẹ́jú bí alẹ́ àdé mọ̀ ọ̀rọ̀ àwíwá jù kọ̀ ẹ̀yìn rẹ̀ nà ẹ̀ka ahù ẹ̀yìn ká nà lẹ́bi kú ilẹ̀ láhù káàbírẹ̀ ń pẹ̀lẹ̀ ká ahù. àwọn ẹ̀kọ́ náà nà nǹka ahù káàbírẹ̀ òwúdọ̀ ẹ̀yìn na òwúdọ̀ wọ́n iná ọ̀rọ̀jà àìlẹ́jì nà kọ́ ọ̀rọ̀ àbẹ́rẹ́ àbí ẹni lọ́rọ̀ nà bẹ́ẹ̀ wọ́n ti gbọ́dọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀yàn máa tó وعن ابي الزر رضي الله عنه ادم ابي الذر امر الموت أنه سمع النبي كان في السماء النبي صلى الله عليه وسلم يقول لا يرمي رجل رجلا بفسوق ولا يرميه بالكفر الا ارتدت عليه ان لم يكن سعيده كذلك اخرجه البخاري has been spent 2045 ka ẹ̀rìnrìn àwàta àwàta ẹ̀rọ̀mọ̀sáta ẹ̀rọ̀mọ̀ traffic ọmọ náà tó kù di traffic traffic ló kà á kọ̀ ọ́nà ọ̀nìyàwó bọ́ọ̀mù rẹ̀ wà láàrin ìbò kófò ọ̀hún àti ìdí ọ̀kà ìbẹ̀rẹ̀ nǹkan ẹ̀rọ ti traffic ọ̀hún ìlà tẹ́bẹ̀t àlejò àkọ̀wé náà gàrí sọ́nà ọ̀hún náà gàrí sọ́nà ọ̀rẹ́ gàrí sọ́nà ọ̀dá ìjẹ́ náà. إن لم يكن صاحبه كذلك أنا أكلم عن كاية ذات تكابري حديث عن بخاري حديث تكابري من صوت ذلك عن حديث عن دار الغلطي فأنا كان تكون أنا إنك لك كل هذا بس حديث عن يدان أي إنكريبي فاهم أدعوا من أعلامين من أعلامين سبكي ọ̀rẹ́ ìjọba ayé ká burú àmọ́ ìmọ̀ káyì ká lọ ayé wọ́n ń gbọ́nà nà wọ́n eré ìwé tẹ́lẹ̀ fún ayé ẹ̀mọ ẹja ní ọ̀rẹ́ mọ̀ ní ẹ̀ǹjẹ́ àpà and káyé fi kọ́ ẹ̀rì fìtà pé wọ́n ti ń gbọ́nà náà nà nà ẹ̀múlẹ̀ ń bá tẹ̀lẹ̀ ẹ̀ àgbàwọ̀ dípò èyí ti tíba ti tẹ́lẹ̀ fàtí mọ̀ sílẹ̀ òbílẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ní ọ̀gbẹ̀dẹ̀ rẹ̀ lọ́gbọ́n náà lọ́gbọ́n tó mú yìí bí eré bí àhámà wọ́n lè sọ́kè ìdúnnù náà ẹ̀mí lè sọ́kè ẹ̀mí. àbúlé àkọ́tọ̀ náà rẹ̀ jẹ́bi kí abdullahi fẹ́ẹ̀sì alhaji wàhálà ọ̀gá yẹn náà kọ́tọ̀ yẹn bẹ́ẹ̀ni bí òṣèlú dùn òṣèlú dùn alìsílámù ọ̀gá yẹn náà kọ́tọ̀ yẹn ìjọ́nù á muhammad jẹ́nu á muhammad ibn sa'id ko medina eh, riyadh isaidi wọn akọta yẹrẹ rẹ and bí wọn yẹn lọkọta nínú èso wọn kàn dá ọkà iná mi ká àpè and later wọn tàpé like agbani zimbab ìfọdí àbẹ̀mí ẹ̀rọ ìlú ìṣẹ́ mẹ́ta pé rẹ̀ mọ́ ẹ̀ ìlú ẹ̀rọ mọ́ rẹ̀ mọ́ dọ́kítà eight years ago and where we go. Ilé ìtàfẹ́lì náà ní Sèpèlè ti Faisal. And Faisal ọ̀gá ìdílé ní ìwé ìdílé. Because sẹ́lẹ̀dì máa ń àkàtọ́ mi ni. Yáà ní contradiction sọmọ ilẹ̀ Faisal. Bàbá Faisal fi yáà gbé ìtọ́ sí Faisal. Wọ́n láhùn ọ̀gá ìdílé náà ká ẹni ìlú. Àná wọ́n tọ́ka akọ ní ìlú ìlú nínú ìlú ìdákọ̀ọ́ ìtàgbàǹdọ̀ tẹ́tẹ̀lẹ̀ alùpùpù náà jẹ̀mọ́ ọkà àfọ̀mọ́ ọ̀hún àìsàn náà ọ̀rẹ́ tẹ́ yíyá tó ní bíbí kàfẹ́ bí eré yẹ́gẹ̀ lọ́nà tí mo gbé láìsàn náà ọ̀rẹ́ tẹ́ àwọn nígbàgbà ní ọmọ ẹ̀ka dùn náà ìmọ̀ àlàyé lóòótọ́ náà lóòótọ́ náà lóòótọ́ tuntun lè rí nọmba tírí yàrá rè màlàyé jihar kaduna ko ọ̀pọ̀ nínú àwọn ọmọ náà bẹ́ẹ̀ fún sáná àmọ̀ kọ̀dọ̀ ìtàn tẹ́tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ tán mọ́tò mú tẹ́tẹ̀ náà máa yóò kẹ̀kẹ́ sí ìyá ọmọ kẹ̀kẹ́ eré ìlú náà tẹ́tẹ̀ lọ́wọ́ kẹ̀kẹ́ sí tẹ́mọ bíyá ọmọ bẹ́ẹ̀ náà ti dàmta yìí ẹ̀sìn ìlú náà rèé kọ̀rọ̀ kàìtàn mìíràn kó a kàkà bọ̀rọ̀ kàìtàn mìíràn bẹ́ẹ̀ àwọn kàbẹ́ẹ̀sẹ̀ mọ́mọ́ àwọn kàbẹ́ẹ̀sẹ̀ mẹ́ta ti ń kọ́mọ́tà bẹ́ẹ̀ka tó lọ bẹ́ẹ̀ nǹkan ìjà àrà àkàn ẹ̀rọ ìṣe àkàn kò sẹ́ni rà wọ́n ní mo ń tẹ́wọ́ láti àkàn ẹ̀rọ ẹ̀rọ ìṣe náà rà wọ́n. àgọ́ ilé ìjọba kan kò sẹ́ni sẹ́ni ọ̀rọ̀ mọ́rí ẹ̀rọ ìṣe mi náà rè. àgọ́ ilé mẹ́tọ̀ tàbí ẹ̀rọ náà ìtẹ́tẹ́ bẹ́ẹ̀ nà kọ́ ọ̀sẹ̀ náà rẹ̀ jù. ọ̀kà ayé tàbí ẹ̀sẹ̀ náà Jíjẹ tó gbé bá sórí àgbàmì ànámọ̀kánì. Ìjọ náà ti pẹ̀lú sí àwọn ọ̀fẹ́sẹ̀. Jíjẹ bí pẹ̀tọ́ ìlẹ́gbẹ̀ lọ́sẹ̀ àgbàmì. Ìyá mi ní àlùmáwó ní pẹ̀tọ́ ìṣẹ́fẹ̀ lọ́gbàmì àìsè pẹ̀lú sí lọ́mọ díẹ̀ náà ìjà àdéhùn. Bọ́kà abẹ́mi kì í sẹ́ni wọn kọ̀ ọ̀kọ́ kápọ́ ọ̀rọ̀ àndọ̀nà ní rẹ̀. So and first uh, the the the ten months at prison tó lè ṣe ṣe ṣe ẹ̀ ẹ̀ ọ̀sán ọ̀rẹ́ ìwà bá fi hàn náà kàwé àwọn lẹ́yìn ìdí ìlọ ní ìdí ní ìlú kọ̀ọ̀bá máa lọ́tọ̀ fún àmì sọ̀rọ̀ àwọn àkójọ mìíràn ọ̀nà kọ̀ọ̀kan. ẹ̀ka ṣe ìtẹ̀lú àti bíbá ẹ̀mí gbàmàṣàkìrì mujahideen afghanistan kẹ́sìnà kẹ̀hàwárì bẹ́ẹ̀rẹ̀ wọn lórí bí àwọn onílé the advice of bíbá to ìsàmù. Nkèkọ́dà ọ̀ntẹ̀rọ̀dì ọ̀rọ̀ ìgbàta. Àwọn ilé Nàìjíríà aláàtí ìjọ ní ọ̀kọ́ anyị kọ̀wárì jù náà ní. But ọ̀rọ̀ náà wọ́n sí cassette ìjọ àbọ̀ náà náà ṣẹ́kì yà. A ní ṣẹ́kì yà ní ọ̀nà àkọ́kọ́ àrí cassette náà. Ọ̀dọ́kọ̀ àkọ́nà amádìá ẹni anamádìá ọ̀wá iná máa bèbí jẹ́ náà. ọmọdún báyìí lórí tí wàá lọ àwọn. Bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ àti tẹ́sán ìjọ ọdún tó nìjọ àwọn ìmọ̀ ìlú fún ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ọdún báyìí náà bí àwọn ọmọ àná màbọ̀jọ́ àrùn. اللهم انصر المجاهدين في الإسلام اللهم انصر المجاهدين في الأفغان بعد ديارهم ولا تكا ولا تكا ولا تكا ولا تكا مجاهدين ما تكا وتوليد ẹni kọ̀wádìí lè ṣe ọ̀dà kàtà ìtọ́lẹ̀ lè ní ṣé kúrò ní ẹni náà ìyá ni kàtà ìtọ́lẹ̀ láti rẹ̀ ti ṣe iná ìtàbùkù ní òkú ẹni lè níjà ìgbóhùn ẹbí ń ṣe ìyẹn nípa ń bá ọwọ́ rẹ̀ mú ìtọ́ inú ìgbà kàtà ìyá ni ọkọ̀ ó gbẹ̀ náà ka àròkọ́ lórí yìí ọ̀gbẹ̀nìtàn àròkọ́ lórí ìpàlẹ̀kùn àròkọ́ lórí ìkẹ́tìmọ̀ ọkà máa tẹ́lẹ̀ ìjọba yóò ọrùn òun ti lè ní pẹ́kú amárùbá mi ti ní pẹ́kú dẹ́nu ẹ̀kàrí mi náà náà náà ẹ̀kẹ́ lọ́dọ̀ ọwọ́ náà ọ̀gá ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ dé náà àbẹ́ náà ó jẹ ọmọ jẹ́mu na ìṣẹ́jú jẹ́ òun lọ́mọdé àyàjọ́ ni. the person will come and tell you kẹ́lẹ́ bẹ́ẹ̀ ya náà bẹ́ẹ̀ dẹ̀bí àyà and ya to take care of this thing an kuma ka any isi lawo la mu ta'assar ya ma ta'assar ya ma sentimental ولكن ندور مع الدليل حيث دار إذا أن يبدأ في ذلك ما أفضل هذه من لم تأتي بك تأتي من تأتي زيت المتعب أصفار ما الأصفار تسألوا يبقى على إني فقه الواقع the seeking of current events. When you listen to the news, right now, when you say Albani, you always deceive yourself. Ama ọ̀rọ̀ jahan, àmì tí àwọn ọ̀sán kọ́ta rẹ̀. Àwọn ilé ìwé ti bá nínú ọ̀gá. Wàá fẹ́ sọ gbígbà lórí ìṣẹ̀lú ìlú bí àkùrẹ́ àgbáyé ní àdéhùn. Wọ́n àdé pété náà. Bí ìṣẹ̀lẹ̀ náà ìta yóò lóye àná. Wọ́n pẹ̀lú àwọn ọmọkọ̀ọ̀bá ní ìyàdí. Bọ́lá bẹ̀rẹ̀ àgbáwọ̀ dẹ́gbẹ̀ẹ́ wọ́ọ̀sì ìwé àti ìpè náà hàn. àwọn èèyàn ti gbọ́dọ̀ ní ọ̀rẹ́ bẹ̀tẹ̀ fìtẹ́ ọ̀hún náà. tọ́jà lọ́wọ́ ni lọ́kọ̀ ní àpàtì ìtàjú ìjọba àmọ́ ìjọba àwọn ọmọ òṣìṣẹ́ ti ṣe. ó sọ̀rọ̀ náà aláwọ̀ pásínà bẹ́ẹ̀dẹ̀ fún ọ́nà ìṣẹ̀lẹ̀ náà ọ̀rọ̀ aláwọ̀ nìkan ọ̀ọ́dún stéètì yẹn ni sọ́dún mọ́nìkà ìgbò àgbékò owó ìfẹ́ ìmọ̀nì àná ẹni náà mọ́ra tẹ̀sí ẹ̀dùn sínú rẹ̀ sínú àti ẹ̀mọ́dà dáná kún kàfẹ́ bẹ́ẹ̀ tó sínú ìmọ̀ràn. láàyè kọ́ra tó ń gbé ọmọdé sínú kàfẹ́ ìsàlẹ̀ yìí níbi human frailty human frailty weakness wọ́n kàn wọ́n kọ́ ọ̀gá weakness am. ìyàwó bí kíláàfin inú kan mọ̀ kàfẹ́ tó fẹ́ sọ̀rọ̀ náà rẹ̀ rẹ̀ very careful let us not judge anyhow. awezeki kuamka zote sasa dunia kubwa bila kufa hadi kama hiyo mbali kwa sasa ukidaifa hivi ama hivi ومن لم يحكم بما غير الله فاولئك هم الكافرون طاووس عبد الله بن عباس اتي اذى فهذا اي قاطعه النار كفر كفر بما كفر بما كفر بيتهم ما يستخرجها عنه لا محادثة مجدة حديثنا صحيح ليس لتدعيه هذا If you don't be careful, go away further. Then you don't do justice to them. Umar ku ya halayi maman ne. Na har ne ka da mu. Ka jami'in kira sai a yi mu adalci. àti aláàrẹ wọlé ìdìrìmọ́kù sọ̀nàánù kan ńlá aláta àdúró àti ìwé ẹ̀ka àdúgbò ìfọ̀nà ìnáka náà rẹ̀ sí òkú justice ẹ̀yìn dìrì ní justice tí àkọ́rọ́bìnrin tẹ́kọ̀ọ́ kọ́nà jẹ́ẹ́rì ni ọmọ tó jẹ́ẹ́rì ni gbẹ́gbẹ́rẹ́ ìgbà ìgbà ń bẹ ọmọ ìgbà ìgbà ìgbà ìgbà ọmọ sọ́nà àfẹ́

أما akwai wajen yawa su mai don takfir malagat yau yi ta da kwa ina muskul yi kafo yau yi yi ta gaba tara hanyar na mun lokacin ka yi kwanin muskul yi kafo a jawa da ya kusa lalata mazmin muskul a yi suna kanan lẹ́nu àgọ́tọ̀ náà wọ́n ta ẹ̀ kọ́ náà ní kí lẹ́yìn káàbù nínú náà rẹ̀ kò ní ti kóbù bí wà lọ́dọ̀ lẹ́yìn káàbù ọ̀rẹ́ fún àkà ẹ̀ àwọn kóbù yẹn kò náà kéré kùrù bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ kóbù bí wà àbá náà tẹ̀ ẹ̀ lọ́lọ́ ọ̀dọ́ ta ẹ̀ lórí pẹ̀lú ìgbà àwọn ọmọ sáka rẹ̀ rògbòdìyà àmì ìbùkọ́ lè káàbò ọmọ abẹ́lẹ́wọ̀ náà tẹ̀lé náà tẹ́ ọ̀dọ̀tọ̀ they are muslim we complete the federal ọ̀sẹ̀rẹ̀ náà àtẹ̀rẹ̀ àtẹ̀rẹ̀ tẹ́ ọ̀dọ̀tọ̀ wọ́n jẹ́ àtẹ̀rẹ̀ àti gbà àwọn ọ̀nà táà lọ́wọ́ ọ̀kọ̀dọ̀ àti ìgbé tó yẹ màá fẹ́ ọ̀rẹ́ tẹ̀lé ní bí èdè tó lọ́ọ̀ ẹ̀ ń kọ́ sọ̀tẹ̀ mọ́ So buying a lot of Iranian money can say, I don't look, it's no point for discussion. Other than the whole, and we're not coming on, we're just here, right, that's And when you believe, and you can let them in. You are not saying, you are very جماعة توحيد na وتكفير نعم ما جاء am التكفير lọ́nà tó ń ta ẹ̀yẹ máa ń ka ibi kúrò àná máa lọ yóò kúrò àná. Àwọn afúlẹ̀ fún mi kọ́. Ìlànà àwọn afẹ́ ìwọ̀n náà wà. Yàtọ̀ tó ń lọ ní ká ní bíbí ọ̀sẹ̀ yẹ̀rọ nù ní bíbí ọ̀rẹ́ ọmọdé ọ̀sẹ̀ òtítọ́. Ní ìtúndà àwọn àwọn ibi ọ̀sẹ̀ ní ká ní ìmọ̀ ìkú. Ní ọ̀nà ọ̀dọ́ ọ̀rọ̀ Inshallah ta'ala màmá jẹ ọlọ́run sọ ọ̀rọ̀ náà ní kọ́sọ̀ ní ìṣá náà ní àká lọ́jọ́ nínú ọdọ ọ̀dọ́ ọ̀rẹ́ rẹ̀ ní àká náà ká ewu ní ọdọ tó ewu ní ọdọ ètò ìyá mi lọ́ọ̀fù dáì dáàgá ni ìṣá náà ká lọ́wọ́ ní ọgọ́rọ́ mi. kọ́sọ̀ ní máa wọ́n ní ọ̀nà tẹ̀rẹ̀ ọ̀ka àwọn náà tí wàá bí ìdè ìdórí ẹ̀wà mi. láàárọ̀ kàǹkà a. pẹ̀tẹ̀ kọ́kọ́ ọ̀rọ̀ ka ọ̀rọ̀ náà pàṣẹ ẹ̀kọ́ bàlà àná ọ̀ka náà kọ́ ọ́nà ìrọ̀rọ̀ aláwọ̀ tọ́ka. ọ̀rọ̀ náà kàtà ń lọ sí mi àǹtí bẹ́ẹ̀ ká sí màá orí ìdí mi ìdí mi. ọyọ fún àkàmù àwọn ẹ̀kọ́ ìsìn nana bọ́dá ọ̀nà àkújà àwọn ìrìnsà ọ̀sán bìí ọ̀hún ìsọ̀mọ̀ ẹgbẹ́rẹ́ àti example lọ́la kó wàá nù ọ̀nà na ọ̀nà ọ̀dọ́kọ̀ na wàá àmọ́ ọmọ fọ́ọ̀tù eré mi dán ní ìsìn àti ẹ̀rù bàbá rẹ̀ eré mi dàrà wà bákan náà níbi káwọn kò ní kúkọ́ láwọn náà wọ́n ní kúkọ́ láwọn náà àmọ́ sí i ka àgọ́ ìpèsè náà ní kọ̀rọ̀ náà àwọn àbí tí wọ́n lè ṣe àpèsè ọ̀gá wọn náà wà sẹ́yìn náà yìí yóò wá sẹ́ ìyá àbúkọ́ ẹ̀ náà yà mí yóò wọ́n ti ta lẹ́sìn káàdì fún náà ìrìn ọjọ́ but not all our plans all general they are kúrò kọ̀wọ́ kó à ń sẹ́yìn kọ́ not like that. Ah a ní sọ̀rọ̀ àwọn àwọn kata nù gbogbo àlọ́ ẹ̀kọ́ bẹ̀ ẹ̀kọ́ bọ̀rọ̀ rẹ̀ máa nù yorùbá kọ́ máa tó sùn bọ́ọ̀ka bọ́ọ̀lù ọ̀bàrà wà bọ́ọ̀lù ọ̀bàrà wà ẹ̀rọ wọ̀rọ̀ kà á dà á ọjọ́ mi jẹ́ bẹ́ẹ̀ ka ẹ̀jẹ̀ sí mi jẹ́ ẹ̀rọ náà máa ń sàn mọ́là ẹ̀rọ náà láti ọ̀sẹ́bìrì kọ̀kọ̀fàtì gbàdọ̀ ìmáàmù kù àwọn àbùkù ọ̀dà tó ń kọ ìtúbọ̀ náà ni wọ́n ti ń tẹ̀wé kàánù ọ̀rọ̀ àwọn ẹ̀rọ náà kàánù ẹ̀yìn náà wọ̀ ká àwọn ìṣe bẹ́ẹ̀ ní ìlú náà bá rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ àti tẹ́kọ̀ rẹ̀ ìbáná rẹ̀ ń rẹ̀ wọ̀ ọ̀rọ̀ ni àǹdẹ̀rẹ̀ ètò náà rẹ̀ wà ní. àwọn ẹlẹ́rọ náà ká ẹni náà lè bẹ́ẹ̀ ká ẹni tó ń rí kàánú ọ̀rọ̀ láwọn adé ni. so you be more prevalent to educating وعليكم السلام المهم نرجع عنك نعم ها؟ اه